ọwọ́ àmú ó sì ti mọ̀ kó òní máa pariwo pípé ta lọ sọ nǹkan kan nù ta lọ sọ nǹkan kan nù wọ́n fi wá júwe fún ọ pàǹtẹ̀tì ní irú èwo nọ́kíà ni àbí bẹ́ẹ̀ wọ́n fi wá sọ irú ìtọ́jẹ́ fún ọ sì jẹ́ tiwọn pọ̀ dá nǹkan wọn padà fún ọ ẹni tó bá ti mọ̀ kó òní sọ tó ń rí ó ń jàǹbá lọ ọwọ́ jàǹbá lọ owó òun kọ́kọ́ lọ́wọ́ ẹni tó bá wá mọ̀ ife ọwọ́ òun kò ní í jàǹbá yóò mú nǹkan yẹn yóò máa wá fi wẹ́lọ̀ odidi ọdún kan lágbọn àbí tó ti rí ká pé ntẹ̀yìn rí yẹn láàrin stadium sí yunifásitì lèyàn ti rí ó súnmọ́ èyí tó súnmọ́ jù ní pé kọjá pé bóyá ọmọ sukùl kan lọ sọnù abẹ́ni tí ń gbá gbègbè láàrin ibi tó ti rí síbi tí ọ̀nà pin tí ń bì tóbi wọnú sukùl ọmọ akéde ká ìpẹ́tọ̀ ṣé ẹ̀ sọ nǹkan nù ọkọ̀ tí gbogbo ibi kíbi ẹni tó bá sọ nǹkan kan lò kó pe nọ́mbà yìí ẹni tó bá sọ nǹkan kan lò kó pe nọ́mbà yìí má sọ pé ẹni bá sọ ansẹ̀tì nù torí tó bá sọ pé ẹni bá sọ ansẹ̀tì nù àti ṣe ni Nokia àti ṣe ńlá ẹni tó bá sọ nǹkan kan nù kó kọ́ńtàkì nọ́mbà yìí títí tọ́nà ó fi ṣe tàbí rẹ̀ ní tó sọ nù tá a bá wá rí fọ́dún kan nǹkan yẹn tọkọ ọmọ ìlú tó bá lẹ́yìn ọdún kan wá dá nǹkan rẹ̀ padà fún náà yàtọ̀ sí tó rí nǹkan yẹn ní mákà àbórí yẹn ní Medina eléyìí ẹlẹ́yìn ọdún kan kò ní ìdíje o láéláé lọ́mọ ìwẹ́ lọ torí pé àlejò ọlọ́run lọ sọnù kò sì yẹ kí nǹkan àlejò ọlọ́run sọnù nílùú ọlọ́run torí délé ọmọ ìwẹ́ lọ láéláé ọjọ́ bó ti ṣe jẹ́ ṣùgbọ́n o ká sọ́ra ọ̀dà púpọ̀ láwùjọ bí tí wọ́n ti gbọ́ lọ́nà ọba gbọ́ bí àwọn àwùjọ àwọn yìí ó ṣeéṣe kí wọ́n wọ́n máa ma sọ nǹkan lẹ̀ láti fi dẹ̀yàn pàápàá bí owó tó ṣe pé wọ́n ti sòògùn sí táwọn á mú owó tó di su àbí bí ẹnìkan wọ́n mú ájó ni ó ní ten naira ló ń rí lẹ́lẹ̀ ló ń bá mú bó ń ṣe mú báyìí mo bá rí bí ìgbà tẹ́mi burúkú kan wọnú àrùn lẹ́ẹ̀kan náà àti gbanu òsì gbádùn mọ́. ọwọ́ á ní kó wọn mọ̀ parọ́ fún mi lórí ten naira tó mú yùn ilé aláwo alágbègbà oyinyẹnwó àlùfáà tí wọ́n ń gbóhùn lọ owó táwọn ti ná báyìí ti lé ní hundred thousand nítorí èlò ten naira lórí di eléyìí kíkà fọ́ sọ́ra.

àmọ́ ńgbà tó jẹ́ pé ìwọ nìsín yé ṣe mùsùlùmí wọ́n èyí sì pẹ́ fún ẹ kó bóòlù wẹlẹ́dẹ̀ lọ́rùn. tó ìdínú àwọn ọ̀rẹ́ rẹ wá ní kádà kó torí tọ́ lọ pé irú àdúrà yẹn àwọn lè máa bá a dé ọ̀dà kò burú ẹ̀yẹ máa bá a dé àmọ́ ọ̀gbọ́dọ̀ tún délé àwọn aláwo mọ́ torí pé ẹ̀sìn ọmọlẹ́yìn bọ́ọ̀lù tó ń sè kò ní kọ́ ọmọ lọ síbi tó bá wù ọ́ ṣùgbọ́n tí wọ́n bá ṣàdúrà ìfọ̀n tí wọ́n bá ti fẹ́ kó tún gbọdọ̀ dọ́dọ̀ wọn mọ́. torí délé ẹja sọ́ra tọ́ba múlẹ̀ nígbà àwùjọ ti ti gbẹgẹ́ kí èèyàn máa mọ tí ọba múlẹ̀ àwọn àka èèyàn pọ̀ tẹ́gẹ́ wọ́n fẹ́ ẹsipárímẹ́ǹtì dẹ́yìn ṣe ní labirétìrì yẹn ẹ àwọn fẹ́ wọ́n ti ṣe ẹsipárímẹ́ǹtì burúkú lára owó wọ́n á fẹ́ ṣe ẹsipárímẹ́ǹtì kí èèyàn máa sọ́ra náà. náà. wọ́n ní àwọn èèyàn wọ́n máa ń lo àwọn àdéhùn tó wá látọ̀nà anábì sallallahu alaihi wa sallam nílòkulò bí àdéhùn tó ní àwọn èèyàn ní péjọ sí ilé ọlọ́run wọn máa sì rántí ọlọ́run àyàfi kọ́ lọ́wọ́ bó ní káwọn lẹ́kọ̀ọ́ kiri ká wọn títí dé parí àdé pípé ẹ̀rí nù lórí pípé ìjọsìn díkì kí làwọn lè sọ fún wọn akókò tá a lè sọ fún wọn pọ̀ náà torí pé àdìsí tó ní ni wọ́n sọ àbá nù náà wọ́n ti sọ ti pẹ́ ẹ̀mí ló làwọn sábẹ́ ń péjọ ṣe bẹ́ẹ̀ ẹ má kọ́ ọ́lẹ̀ kan wá ẹ̀ ní rí lẹ́yìn náà náà àdìsí wọn ní yẹtẹ̀dà rọ̀ṣúnà kùrán wọn kọ́ra àwọn lálùkùrán ní máa ké kí lẹ́yìn ṣe ẹ̀yìn ti pa sá ẹ̀ ń apply rẹ̀ ni so o túmọ̀ sí pé tẹ́ǹsì kọ́lá àdìsí ń tọ́ka sí lẹ́yìn náà èyí tẹ́ǹsì yẹn àtẹ́dálẹ̀ ni wọ́n kú ọ̀rọ̀. sí nínú lànà ànábì Muhammad sallallahu alaihi wa sallam. torí ẹ ní alimami Nawawi rahimahullah wọn gba ẹgbàá wọ̀rọ̀ wa láti ọ̀rọ̀ àbọ̀ wọn ní tí ìjókòó bí wọn ti ń kọ́ nípa ẹ̀sìn tí ó bá halakọtò zikir tánàbí nsọmbẹ adẹkẹ kò sí halakọtò zikir yẹn kí bá ti jókòó tá à ń tí pé lànàbí lérò pèsè kankan lànàbí lérò ṣé àwọn tí wọn máa ṣe bí àwọn máa jókòó níjókòó <laughs> lórí anítìrà kan lórí ilé yẹn tìrà yẹn dá lórí àdúrà tó máa ń ṣe lóṣooṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ àti ká panupọ̀ máa ṣe dékìrì ọ̀dá lórí rẹ̀ tó àlékún bá tẹ́lẹ̀ fèsì fúru wọn wà náà. wọ́n ní kó lè yẹn ṣe dàníyàn níbi ìrùn. pé àníyàn imam àti imamu ọ̀gbọ́dọ̀ yàtọ̀ báwo láti dàníyàn sábà fẹ́ kírun lẹ́sẹ̀ sábà débi tá a ti kírun ìgbà náà láti fẹ́ bẹ̀rẹ̀ sí ní kírun kátó ṣe Allahu Akbar àníyàn wà lọ́kàn wa àníyàn wà wá ṣe déédéé Allahu Akbar eléyìí ló dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùkọ́ nítorí pé tó bá yẹ kí ńgbà tó ti kó lé o ti dàníyà kó fẹ́ kírun kó burú kó o ti jókòó lẹ́nu kó o ti dàníyà kí ni tó tún kù mọ́ kò ti tó torí de eléyìí ti jẹ́ pé àníyàn ó máa ń wáyé ni inda shuru'i fil ibada lásìkò dábàá bẹ̀rẹ̀ sí ìṣèjọ́ lásìkò àníyàn. kí àníyàn ìmáàmù kò gbọdọ̀ takò ti máa mú ìmáàmù ọ̀gbọ́dọ̀ sako sí ìmáàmù bẹ́ẹ̀ làwọn ìmáàmù Malik sọ. àyàfi tó bá jẹ́ ike ìmáàmù sí ọ̀ràn yẹn máa mú wá kí fila tí ìmáàmù bá ń kí ọ̀ràn yẹn káwọn tó wà nílé ó tún fáwọn tó wà lóde. tí ìmáàmù bá ń kí ọ̀ràn yẹn tí máa kí náfìlà tẹ̀wọ̀n bá ti yàtọ̀. tí ìmáàmù bá ń kí ọ̀ràn yẹn kò burú kí máàmù ọ̀tẹ̀lẹ̀ kí wọ́n máa kí náfìlà eléyìí ìmáàmù Málíkì ní kò burú ìmáàmù Málíkì sọ pé lẹ́yìn ò burú yẹn kí tí ẹni tí ń bẹ lẹ́yìn ìmáàmù bá ń kí náfìlà tí ìmáàmù kí ọ̀ràn yẹn wọ́n ní kò burú àmọ́ tó bá kó pósìtì rẹ̀ ní ó burú pé kí ìmáàmù ọmọ kí náfìlà kí wọ́n máa ọ̀ràn yẹn lẹ́yìn rẹ̀ ìmáàmù Málíkì sọ pé kò burú wọ́n sọ wá àbí tó ti déédéé ní í pé kò burú kògbóró káníyàn máa mú kóyàtọ̀ sí ti imam káníyàn imam kóyàtọ̀ sí ti máa mú kògbóró ó ń bẹ nínú síra wa yẹn gbogbo yẹn tó pẹ̀lẹ́ fífi ìtọ́dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ onígbé tí àníyàn imam tó bá yàtọ̀ sí ti máa mú àbí ti ti máa mú tó bá Nabi sí ti imam kò wa Muhammad sallallahu alayhi wa sallam nípa àti ibnu Mu'adh ibn Jabal radiyallahu anhu tó ti pé yóò ti kírun ìṣáà yìí lẹ́yìn anabi muhammed sallallahu alaihi wa sallam tó tún wá padà sílé lọ sí lèmánu fáwọn èèyàn rẹ̀ kan náà lórí irú òrùn yìí kan náà irun tó ti kí lẹ́yìn anabi sallallahu alaihi wa yóò tún lọ sí lèmánu fáwọn èèyàn ewo lọ́rọ̀ yẹn ewo náfìlà ètò kíkọ́ lọ anabi sallallahu alaihi wa sallam lọ́rọ̀ yẹn yọ wá lídìí àwọn èèyàn òun kí náfìlà àwọn kí ọ̀ràn yẹn sọ kírun ìṣá yìí nígbà tí ìṣá yẹn jẹ́ náfìlà fún àwọn tó lẹ́yìn rẹ láti kí ìtọ́jú ọ̀ràn yẹn jẹ sí eléyìí sanabi sọlọ́lá tí bá sọ pé burú eléyìí là ń lò gẹ́gẹ́ bí principle láti fi hàn pé tí àníyàn máa sí fi máa kò burú sọ pé tí bá jẹ irun tí kí òbúrú kò tó kí àníyàn kò fi kí irun bákan nínú ọ̀rọ̀ àwọn èyí. ṣé ń gbọ́ dáadáa ò tún rọ̀? téèyàn bá wọ́n ní téèyàn bá fẹ́ fọ́ọ̀mù group partnership àwọn ń fẹ́ àdéhìí kan tí ó ṣàlàyé báwọn ti lè máa darí group. yìí eléyìí ní ti ń bẹ́ pa rẹ̀ nínú Islam ó ju àdéhìí kan lọ tó èèyàn nídi láti lọ farabalẹ̀ wàá gbọ́ àlàyé rẹ̀ eléyìí wọ́n ń pè ní àṣẹríkà nínú ṣẹ̀ríà àṣẹríkà ó partnership partnership nínú sẹ̀rí ọkùnrin tó ní ti ọ̀nà márùn. toro ṣe ti kọ́ yẹ pé partnership yín ẹjọ́ máa bára ṣiṣẹ́ ẹ sì tún jọ kówó sí i. ó ṣe é ṣe kọ́jẹ́ kówó ni ìwọ́n mu wá òní bá wọn bára ṣiṣẹ́ ń ó sì ṣe é ṣe kọ́jẹ́ pé partnership ni bọ̀dẹ́ ẹ̀ lówó tí iyì yín lẹ́sì máa gbọ́jà lọ́dọ̀ àwọn èèyàn. wọ́n ń pè ní sẹ́ríkẹ́tù lójú iyì yín pé ah, ọmọ lágbájá ni ẹ kọjá fún gbogbo ẹ̀ lọ́wà lẹ́yìn náà nínú sẹ́ríkà òun náà ní kíni alqirab alqirab táǹpé ní kíni almudaraba gbogbo ẹ̀ nínú sẹ́ríkà irú ètí wọ́n fẹ́ sí lọ́wọ́ àfẹ́ òwúrọ̀ tó bá lọ bẹ́ẹ̀ ni tó sàlàyé fún ọ wà láti nà àmọ́ tí ń bẹ́ ń parí ó ju àdéhìí lọ. anabi lọ sọ bẹ́ẹ̀ ó ní àdínú nọfìhà ẹsìn ẹsìn islam òun gángan ní nọfìhà ṣùgbọ́n nọfìhà kí ni jẹ́ bẹ́ẹ̀ òun náà ní ká ti àfọmọ́kànjá ìsàfọmọ́kànjá ilẹ̀ sálámà ìsàfọmọ́kànjá lillahi walikitabi walirasuli waliaimatil muslimin wa aamati ìtumọ̀ sísàfọmọ́kànjá fọlọ́n ó yàtọ̀ sí ìsàfọmọ́kànjá fànàbí ó yàtọ̀ sí sísá fọmọ́sánjá fúsírọ̀ ọlọ́run ó yàtọ̀ sí sísá fọmọ́sánjá fájúwájú àwọn mùsùlùmí àti fáwọn mùsùlùmí lápọ̀ náà. dáadáa kódà kó ṣe mùsùlùmí èèyàn ń bí yàn léèrè nǹkan ń dáhùn ń dáhùn ń dáhùn wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi bá gbogbo àtìkò tiẹ̀ jẹ́ ọ̀sọ̀ kótó bá àwọn tó bá dijọ́ mi kótó tó burú mẹ́. النبي صلى الله عليه وآله وسلم وان تبسمك في وجه أخيك صدقة ìtújúká rẹ níwájú ọmọ ìyá rẹ sàrà ni ilé yẹn kullun bihasabihi gbogbo oníkálukú pẹ̀lú irú bí tìjúká tiẹ̀ ó ti ti gbà ó tìjúká sáwọn ọkùnrin gbàtí ọjọ́ ọkùnrin ẹrẹ ni musa síra yín obìnrin ó tìjúká sáwọn obìnrin gbàtí àwọn ọjọ́ obìnrin wọ́n rẹ ni musa síra wọn mọ̀kọ́ anabi sallallahu alaihi wasallam wọ́n ní tìjúká sọmọ ẹ̀yà rẹ̀ ọwọ́ àmọ́ lọ tájẹ́ tójú àwọn obìnrin wọ́n á ní tabasumuka fi wájú àkíkà táwọn kékeré ṣe fi wájú ọ̀kíkà tó lódodo eléyìí akọ́rẹ́jà mọ̀kọ́rẹ́jà lọ́ọ̀lì ṣùgbọ́n kò túmọ̀ sí kókó fajúro tó bá ti ráhùn òbí ṣùgbọ́n amúrò nísìbí ìsọwọ́ tújúkà rẹ̀ ńgbà tó rọ́kùnrin tó jẹ́ mùsùlùmí kò ní délẹ́bù yẹn ńgbà tó bá róbìnrin tó jẹ́ mùsùlùmí nítorí kọ́ mọ́ bàjẹ́ pé ó ní tùmà ẹ̀yin náà sọ pé ojú là tẹ́ ẹ kọ̀m̀plìtì ẹ̀ ojúlọ àtẹ̀ká tó fa tó nígbà tó bá ti tẹ́jú ju bó ti ṣe yẹ lọ wàhálà lè máa ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ lẹ́yìn náà ẹni tó tújú ká sí jù ó lè lérò pọ̀ fẹ́hùn kọ́kànjẹ́ pé súnà ni ìwọ́ tẹ̀lé wá di pé yẹn ó ti gba náà parí kìsọ. Alhamdulillah bàbá tí ò ṣe dáadáa sáwọn ọmọ rẹ̀ sáwọn ọmọ ọlọ́run ti wá fún àwọn ọ̀fẹ́ wọ́n ti ran bàbá wọn lọ́wọ́ tí wọ́n lè lu opportunity pé káwọn sọ fún bàbá wọn kí wọ́n ran létí àìdá rẹ̀ pé tó ń tipa àmọ̀ yìí láláì dáa làwọn ti ṣe dáadáa sí i ìtumọ̀ rẹ̀ kọ́ èébù bàbá ò sí lẹ́nu ọmọ àbùkù bàbá ò gbọdọ̀ tẹnu ọmọ jáde bàbá mi ọ̀dá èèyàn fún bàbá mi kìí ṣe tọmọ gbọ́dọ̀ wí jáde láyé. bàbá rẹ ọlọ́ni ọ̀dájọ́ àmọ́ láàrin ìwọ sí i wọ́wọ́ sọ́yìn al-insana biwalidayhi husna apálàṣẹ fún ọmọnìyàn tó kó ti dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì. àwọn olùmọ̀wá sọ pé ìlẹ́tù amri lwaladi bil ihsani ila walidayhi madkuratun fi nafsi hadhihi al-aya sábàbí tó lọ́n bí ní kò sí dáadáa sóbì rẹ méjèèjì ń bẹ nù ayà yìí bí wàlídẹ̀yì wàlídẹ̀yì ayé alẹ́ẹ̀lẹ́tò hùn náà kẹlùmí láàdá bíbí tí wọ́n bí wa ó ti tó láti fi mú wa sí dáadáa tó. bíbí yìí ò ti ṣe gé dànù. tontorí délé gán ni ẹnu ọ̀rọ̀ wa la ní kíkẹ́ ẹrántí ẹ kúkú fi wá sùkú yìí ẹrántí gbàtà lọ sùkú ṣebí tọrọ kọ́bọ̀ lẹ́ máa fún wa gbàtà yẹn fún àwọn ọmọ tí wọ́n ń tẹ́ntẹ́ náírà kéèké ni àní wọ́n ti bí ọ torí tó bá wù wọ́n ó ti páàkì ẹ sọ sínú àgbàrá òjò ọ̀tá àbí ọ̀tá àbí kò lu ọlọ́mọdé lórí kó tó tó ti gbàgbé kọ́ wálé ayé bọ̀tú sí gbogbo ẹ̀ bàbá rẹ ni àbí èsè bàbá rẹ kí kò mú bàbá bu wa nínú bàbá rẹ tó bí wa tá àbí jì sani baba búlù àwọn baba kó síjàre tó ń torí délé wọ́n tún ra nan wọ́n ra sẹrẹláàkì wọ́n ra gbogbo ẹ fáwọn ya wa kí ẹ máa fi tọ́jú rẹ̀ kọ́mọ́ bá kú glucose ọlọ́run ọmọ iṣẹ́ lomi mu tó baba wa rọra ṣe àwọn àti ránpẹ́ ránpẹ́ kan ayò rìjálè mọ̀hẹ́dẹ́bù ta ló pé sẹ́ńtò kù lẹ́yìn náà lómi pé bí mọ́mí òun ṣe bí òun lọ́dẹ̀ fòun sílẹ̀ òun gbọ́ tẹ̀yẹn tó mọ́mí máa gbà ìwọ gbà láyé ó tún gbà lọ́rùn. fáàtì nìyẹn ọwọ́ e màmá yẹn rú ọkà fóṣù tí o ti mú ti ké ásíìdì àti kíní kó fi nù kó tọ́ dànù bí tọ̀ tó kò sí bẹ́ẹ̀ ó gbóyún rẹ sínú kúkú yíyè ó ọ bígbà tí ó adé ní sani ẹ mọ́mí aláìda mọ́mí náà wọ́n ṣe bí mi inú ti pé àwọn dádì sọ sọ ní nǹkan lórí pé kọ́ máa lọ kò sí bẹ́ẹ̀ ni rẹ̀ nìyẹn tó ń torí de léyìí èébú òbí kàn sí lẹ́nu ọmọ rẹ̀ àbùkù màmá bàbá kàn sí lẹ́nu ọmọ rẹ̀ náà máa fi rẹ wo torí pé bá ti bímọ kò ní mọ̀ o kò ní mọ̀ ọkàn máa wò pé wọ́n kàn sọ̀rọ̀ kan tí ò ní ìjọ tí náà bá bímọ mọ̀ ẹ rò pé obìnrin nìkan ló ń wàhálà ọkùnrin ẹgbẹ́ nígbà tó bí lóyún tó ní ẹ̀yìn ohun wọ́ wá sùn kó o sùn yóò kí ọjà létí ni tí wọn náà ní gbádùn mọ́ wàláhì yà á dala gbá létí ta létí ń ro tó bẹ́ẹ̀ lọ́nà wọn bá ṣe lẹ́yìn náà tọ́mọ bá ti jáde ẹ mọ̀ pé bàbá bẹ̀rẹ̀ wàhálà burúkú nù ìyá ọba àmọ́ sá lọ wàláhì wàhálà wàhálà ọkùnrin tuntun bí lọ́mbẹ̀ àyọ̀jẹ̀ yóò mu ìwọ lọ́lọ́mọ wọ́wọ́ wá ẹ̀yọ́ wọ sùkúù sẹ́wọ̀n pé ó ti sí ọ ni ọlọ́ba bàbá yẹn bàbá ní bàbá fi ọ sí sùkúù bí bàbá ti fi ọ sí sùkúù sẹ́wọ̀n pé ọlọ́mọ sáká ọ̀pọ̀lọpọ̀ admission ṣe rí tí màmá yín ló di gèlè ni àbáwọn bàbá ni wọ́n ń kónù ni wọ́n kọ lẹ́tà sẹ́wọ̀n pé àwọn bàbá yẹn náà ni so lẹ́yìn náà ńgbà tó bá tún jáde bàbá náà ni ó tún máa ń pé òun bọ̀ wá sẹ́ká nítorí di eléyìí báyìí wo wá ni ò tó wò àní tó bá pín wọn bí wa wọn ò sí nǹkan kan lẹ́yìn rẹ̀ ọgbọ́dọ̀ pé wọn ká wá pé ẹlòmíì tó ń nàkú nàní ọlọ́run ọmọ ilé tàbí tukọ̀ sí bàbá rẹ̀ lóṣù yìí dadi i need money wọ́n fi ránṣẹ́ ọlọ́gbà uba ó wìdúrọ̀ owó ó tún tójọ́ méjì dadi sẹ́wọ̀n pé dadi ò ní níjọ́ tí dadi bá wá ní wọ́n máa sọ fún ìyàwó rẹ̀ wàhálà bàbá mi ẹ̀rẹ́ ti pọ̀ ju o ọmọ ọbú nìyẹn o ọmọ kò ní sàlùbáríkà nìyẹn o nítorí pé lẹ́yìn gbogbo wàhálà tó ṣe káwá pé wọ́ lọ́wọ́ àmọ́ fi bàbá rẹ̀ wọ́lẹ̀ wájú obì kan wọ lọmọ fìyà rẹ wọlé wájú ìyàwó kan ìyàwó tó ní pé tó bá dùn ní òtún kò tí ọ tó bá ti di pé nǹkan yóò kó gèlè rẹ ní òsà lọ so bàbá rẹ ò sì ní fiọ́ lẹ́ngbà kan màmá rẹ ò ní fiọ́ lẹ́ngbà kan torí di eléyìí báyìí èébú bàbá kan ò sí lẹ́nu ọmọ kan tó bá yẹ kọ kàwé kàwé kàwé ni bàbá rẹ wá dò kàwé wọ rẹ kọ ọmọ igi láti inú kòkò dúdú ńkọ lẹkọ funfun ti jáde wá ọwọ́ kọ̀ọ̀kan o ẹ̀jẹ̀ àmọ́ fáàkì yẹn o èdè lásán kan lọ́kàn gbọ́ èdè tí ò túmọ̀ sí kankan sẹlómi ọmọ akóbá bó ń gọ ẹ dádì ẹ kẹni ẹ ẹ dádì nǹkan jara ni no bàbá rẹ subhanallah bàbá rẹ gbọ́n kọ́ o bàbá rẹ ní làákà kọ́ o nítorí délé ìyẹn fojú di òbí rẹ nítorí pé wọn náà di bàbá lọ́la ìyẹn fojú di òbí rẹ wọn náà di màmá lọ́la bọ́ ọ bá tètè sí bàbá tiẹ̀ o ti ń plan kalẹ̀ fúnra rẹ nù tẹ́ lọ́mọ tiẹ̀ náà sì fọ́ torí délé eku bàbá màmá ò sí lẹ́nu wa kọ́kọ́ rọ́bìrì hàmùhùmá kàmá rọ́bìrì yà ni sọ wọ́n ti kú àbí wọ́n ti kú rọ́bìrì hàmùhùmá kàmá rọ́bìrì yà ni sọ rọ́bìrì ẹnìkan á fi kàmá rọ́bìrì ni sọ yẹra mẹ́sì ti tọ́jú mi gbà kékeré à abẹ́rẹ́ tẹ̀ gbọ́ wọn tọ́jú òun yẹ́s wọ́n tọ́jú rẹ̀ because tí bàbá rẹ̀ tó bá mú àtọ̀ rẹ̀ tó tọ́ dànù tí ọ̀dà sí ìyá rẹ̀ la tó déyàn

wọ́n ti ká wọ́n ti ká gbálẹ̀ wọ́n gbẹ tó ẹ bá wá ní ti ẹ gbádùn lálẹ́ yìí wọ́n rọ̀ bá rẹ nù àbí wọ́n rọ̀ bá rẹ wọ́n rọ̀ bá rẹ wàláhì nítorí pé gbogbo wàhálà wàhálà yẹn torí kíni tẹbi torí tẹ náà ni. sọ wá jáde tán wá ya kántáfìtì ọ̀hán tètè kò sírù rẹ kí lọ já ma you are nothing. nítorí délé o ebu ọmọ ebu bàbá òsì lẹ́nu ọmọ ebu màmá òsì lẹ́nu ọmọ nǹkan tí wọ́n jẹ wá tá a sì gbọ́dọ̀ mójútó tó sì jọ́ràn yàn kàmá ṣàdúrà fún wọn. kọ́lá tó máa ní sẹ́bọ̀ sọ́lọ̀ ọlọ́ni ọ̀kúlà lọ́hùn fàlà ọ̀kúlà lọ́hùn má ọ̀wúlẹ̀ kẹrì ìmà ọ̀rọ̀ alápọ̀nlé ni kò bá wọn sọ tí wọ́n bá ní kó sẹ́bọ̀ sọ́lọ̀ ọ̀rọ̀ alápọ̀nlé ni kò fi dáhùn kì í ti gbọ́ wàá mọ̀ bá wọn sọ̀rọ̀ gbọ́ngbọ́ngbọ́ngbọ́n tó ilé ìjẹ́bù ti ṣe jẹ́ Now tọ́ ẹni tó lọ wo bóòlù ẹ̀jẹ̀ àwọn rí gbogbo rìsọ́ọ̀tì wa jẹ́ nẹ́gẹ́tìfù negative plus negative equals to àti ah, kò di positive so wọ́n ti mọ̀ pé orí ilé negative náà ni ọ̀jẹ̀ ṣé wọ́n pé jẹ́jẹ́jẹ́jẹ́ ni àwọn oní ẹ̀rọ ọ̀wọ̀ ẹ̀jẹ̀ gbé nǹkan wọn kalẹ̀ kó tó lọ bá wọn kẹ́ bá ń wo tèmi ẹ bá ń wo tiẹ̀ pa ẹ̀hẹ́n nígbà tí wọ́n bá ti wo ẹ gbọ́dọ̀ bí a result rẹ̀ ó ti hàn pé bírun yín bá fẹ́ra yín látàrí ìwádìí ó ti ti kẹ́ bí àbírùn tó wá sọ pé ẹ fẹ́ra yín náà ni kò sí tó burú ń bẹ́ ṣùgbọ́n ọ̀ tẹ̀lé súnà torí tí anabi sallallahu alaihi wasallam sọ ni pé aqilha wa tawakkal fokùn sí lẹ́sẹ̀ kọ́ bọ́ọ̀lù ọ̀dọ́ wọ́n ti fokùn sí lẹ́sẹ̀ ọ̀ wá bọ́ọ̀lù ọ̀dọ́ no ọ̀fẹ́ bọ́ọ̀lù ọ̀dọ́ láì fokùn sí lẹ́sẹ̀ tó ẹnìkan ìpè dandan kọ́ lọ wẹ̀jẹ̀ especially láwùjọ tí wọ́n á bí tó ti jẹ́ pé kì í sọ ọmọ ẹ̀gbọ́n ní fọ́ọ̀mù àbúrò kì í sọ ọmọ àbúrò bàbá ní fọ́ọ̀mù àbúrò yá àbọ̀mọ̀ ẹ̀gbọ́n ẹ̀yà àbọ̀mọ̀ àbúrò bàbá àbọ̀mọ̀ ẹ̀gbọ́n ẹ̀yà torí pé ọ̀pọ̀lọpọ̀ àrùn kí wọ́n bí abirùn ó máa ń sábà ń ṣẹlẹ̀ tí ó bá jẹ́ pé ibi tẹ́ ẹ ti fẹ́ra yóò jìnnà síra wọn. àwọn anísìnyí báyìí ẹnìkan jẹ́ ọmọ ẹlẹ́sà ẹnìkan jọ máa kírun ó dìnnà àbí ó dìnnà ó dìnnà àwọn fámìlì yìí ò di ẹ̀rìn kóra wọn rí ẹ wá fẹ́ra yín allah gbogbo tá à ń bẹ̀rù yín ó dìnnà ìlú ti jẹ́ pé ẹ máa wò ẹ̀jẹ̀ tẹ̀ ń wò yẹn gan ẹ̀rìkì láàrin bóyá àárín gbogbo yẹn one thousand lẹ́rẹ̀ẹ́ nìkan tó jẹ́ negative bẹ́ẹ̀. so ìgbà tí wọ́n ti wá wádìí ọ̀yẹ́ bí ọ̀rọ̀ pé Tawakulu wọn pélé ìyún ìyún jẹ́tẹ̀jẹ̀ ṣùgbọ́n ẹnìkan ọfẹ́ fẹ́ obìnrin kan ó ti mọ̀ pé gìrì máa di obìnrin láàmú tí gìrì bá ti dé àbí akó warapa máa dà láàmú tó ti mà ó sì fẹ́ àdàbẹ̀yìnà tó ti kó ti mà dájú àmọ́ fẹ́ sílọ̀ lára rẹ̀. ọ̀fẹ́ kú gbélé láì rọ́pò ó sì mọ̀ kó ọmọ ṣe sùúrù fún jazakallahu khairan ọlọ́run sọ lẹ́sẹ̀ pèrèkè tó ṣe yẹn at-ta'awun 'ala al-birri wat-taqwa ìran rẹ ni lọ́ọ̀ni lórí ìran rẹ ni lórí lọ tó ṣe sọ eléyàwó tó tó burú ó ti mú obìnrin kan. kí lápèjúwe káńtà ń dàlámù ń dàlámù lọ́yàn kọ́pẹ́ bóyá wọ́n padà gé ọ̀yàn rẹ̀ ni ó ti fẹ́ torúkọ fẹ́ sílọ̀ lára rẹ̀ ọfẹ́ ti sùúrù ìzàkùnlá ọ̀fẹ́ ìṣètò burú mbẹ́. ọlọ́kùnrin kẹ́ ẹ bí ma kì í bí ma toró ti lọ́kọ̀ kíní kìdìkẹta. ọwọ́ afẹ́ ọbẹ̀ lọ lára rẹ kọ̀dá tó o nítorí pé inú púpọ̀ sísá ti torí rẹ̀ fẹ́yàwó oníkàlẹ̀ sékìnnì kálẹ̀ bímọ Allahumma àyàfi tí wọn náà bá ti di bàbá tó ti gbogbogbò tìrù rẹ̀ tí ò dùn ọmọ fún ma nǹkan wá màmá kan tí ọmọ bá rú ká ní kò ṣe jẹ́ Thank you. alhamdulilayi bàtà nàbì sallallahu alaihi wa sallam sọsọ pé tá a bá sùn èso máa sùn ní mu wa torí ká lè bá a pọ́n dànù ká pa omi sí mu wa lẹ́ẹ̀mẹ́ta nígbà tá a bá jì ká wá fẹ́ jáde ní fífẹ́ ẹ̀dẹ́ni tí ń pọ̀npọ̀n yóò jẹ́ pé a ti tì jáde sílẹ̀ ìtumọ̀ sí pé a lè ṣe àlùwalá ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan nígbà tá a bá jì a lè ṣe é ṣùgbọ́n ní gbogbo ògbà ọ̀dà tó wọ́n ipá lò àlàyé lẹ́yọ̀ kọ̀ọ̀kan láti. tó bá jẹ́ pé lẹ́yọ̀ kọ̀ọ̀kan láti tá a bá débi mú àǹfààní símú lẹ́ẹ̀mẹ́ta nìjẹ́. torí pé súnà nàbì sallallahu alaihi wasallam fi hàn kọ́ nàbì sálù alárí tọ́pọ̀ àwọn oríkèé ló ń kà ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀ bòmí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀pọ̀ bòmí lẹ́ẹ̀méjìméjì ọ̀pọ̀ bòmí lẹ́ẹ̀mẹ́tamẹ́ta òwúrò ṣùgbọ́n ní gbogbo ìgbà tá a bá fẹ́ sàlù alẹ́ ìtọ́ da àdúní ká máa sàlù alẹ́ mẹ́ta mẹ́ta. turugba nàbí sallallahu alaihi wa sallam wọn ni hada wudu'i wa wudu'u al-anbiya'i qabli. eléyìí lálù alá tèmi àtàlù alá àwọn anábì tó síwájú eléyìí lọ ẹ̀ka mójútó. bákan náà fífọwọ́ wa níbẹ̀rẹ̀ àlù alá ká máa jọ jẹ́ mẹ́ta pàápàá jùlọ ńgbà tá a bá dí sàtòjú òun nítorí pé àmọ́gbó lọ́wọ́ wa sùn kébàdì tànàbì Muhammad sallallahu alaihi wasallam ṣe sọ gbogbo eléyìí agbọ́dọ̀ mójútó káwá ti àlùwalá láti kárí mẹ́ta mẹ́ta lọ dájú káma ronú nípa tíra tẹ́bá sì ti ní kàkẹ́ sọ ní tẹ́ẹ̀bá sì ti ní tẹ́ẹ̀ ronú rẹ̀ lẹ́yìn rẹ̀ kẹ́ text pẹ̀lú gbọ́nà ọ̀sẹ̀ tí ń bọ̀ abẹ́rẹ́ pẹ̀lú tíra tá a bá sàlẹ̀ sà ọlọ́run bá kó fún wa ní àgbọ́yé tó péye nípa ẹ̀sìn wa kọ́nà wa lọ́wọ́ lórí àti máa fi ń tà ń gbọ́ yé sí wa o kó ṣe ń tà ń gbọ́ táwọn ìjà rẹ̀ fẹ́ni tó wí àtẹni tó gbọ́ láyé àti lọ́la àlùkìyà ọlọ́run dákun má ṣe níbàlẹ̀ jọ fún wa subhanaka wa bihamdik illa anta astaghfiruka wa Allah, Allah, Allah.